ẹ̀yin tèmi ní ilé lóko everywhere you are in the world orúkọ mi ni Oyètọ́lá ọmọ Ẹlẹ́múṣọ and we are on the movie set of Ajoke Ìbẹ̀rù so tó bá ti jáde ẹjọ ẹ bá wa fi fẹ́ wò ó kẹ ẹ bá wa fi ìdùnnú àti ayọ̀ kẹ bá wa fi gbà á gẹ́gẹ́ bí ẹ ti ń ṣe fún alátẹ̀yìnwá God bless you and keep watching all movies from me God bless you I love you.